This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.smartwatch.com slash donation. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته مريوسي عجني

أعوذ بالله من الشيطان الرجيم هل ينظرون إلا أن يأتيهم الله في ظلم من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور بل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق والله يرزق من يشاء بغير حساب كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءته فإن الله به وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءته كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البعثاء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الحمد لله رب العالمين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومره سبحانه وتعالى ọka jimuri ambalai ya nehe ka abe honovan enyi di jezi di ahun na ọnà

atuwere kozore uwa mkolo diwi akukomori zona wa ta'ala ka أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه هل ينظرون إلا أن يأتيهم الله في ذلل من القمامة والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور فالبني إسرائيل كم آتيناهم كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءت فإن الله شديد العقاب زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب كان الناس أمة واحدة فبعث الله فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم أمر سبحانه وتعالى أوكا هل ينظرون هل ينظرون الناس هل ينظرون báyìí sábẹ̀ ní ilé ọ̀nà ní kó èyí báyìí sábẹ̀ àtúrẹ̀ ẹ̀yìn sábẹ̀ ní jẹ́rì ẹ̀yìn tẹ́ àtúrẹ̀ ẹni ká àwọ́ òrèdè ilá àmìyà ti ahùnmúlá òfèdólàl ẹ̀ríkà òun mórí ti pọ́nà ọ̀tọ́ òròdíwà ní uhuhu ìrẹ́rẹ̀ yìí zelon uhuhu zolan mina lọkọmami ineguri uhuhu ìrẹ́rẹ̀ yìí lóge ineguri dómúrẹ̀ lójúwà ẹ̀nà walmalaika di malaika lẹ́bẹ̀ pọ̀kúdì al'am jẹ́ ma níbẹ̀ ọ̀kàrẹ́ dáàmà bá ń dọ́ta ẹ̀yìn sọ àbísọ̀rẹ̀ jíjọ náà àtòmúrì hàn lẹ́bẹ̀ àbẹ́ kó وجاء ربك والملك صفا صفا ومولي بقى الملائكه عندنا الملائكه بتاعه بتاعه بتاعه تعالنا الملائكه بتاعه بتاعه بتاعه وقضي الامر ثمري كوا مكرينا كان لني ومولي سبحانه وتعالى اوكا يوم تشقق السماء بالغمام ونزل الملائكه تنزيلا اكو انا سما دوماني جكا دوتا ماما هارني

àádọ́wọ́ ní abdullahi ibn masoud hún wà níbi sallallahu alaihi wasallam ọka yajma allahu al'awwali na wal'ahiri omul ọ̀nà tààrà ọwọ́ àkọ́ àyí pàápàá ní ọ̀nàn àtọ̀dẹ́rẹ̀ mẹ́ ní omul ọ̀rọ̀ lèmìkọ́tì yọ́mì màálùm inú wọn náà ká jí inẹ́kọ́ ẹ̀ náà ká ẹ kìyàmàn dàbẹ́ ni ọ jẹ àrùbà ìnà sanadan lọ́dọ̀ àwọ̀ jẹ for forty years forty years Ana ka forty years ìdẹ́yì kọ́ forty years ọ̀nà àkókò pọ̀ ní àjọ mọ́lẹ̀. ọ̀nà rẹ̀ pẹ́ẹ́nà ẹ̀ka ìyá ọmọ yẹn kó òun náàsù lè rọ́bì làálẹ́mì ọ̀nà rẹ̀ pẹ́ẹ́nà ọmọ aláàbà wọ̀jà àbọ̀ àlàjẹ́ ìjọ kàrí òmùrí. kuma azahara jẹ ṣàkíṣọ̀tàn àbùsọ̀ ilẹ̀ sẹ́mà fọ́tí yẹn dàbọ̀ làwọn jẹ́dọ̀ lẹ́mọ́ nílùú sẹ́mà ká òun ìjọ òmùrí kàn ọmọ kàrẹ́ fọ́tí yẹn yantaziruna fasla alqada da beni ezi oyo mi ha ida makare ija bo zaman ezi don 40 years in wa yanzilu allah bi zulalin min alghamam do murihi do muri ni ji yese bi zulalin ini ihu eguyo zamanan min al'arshi ila al-kursi da mulki ya ta wani alarajan wani kursi orí tí ẹta ẹnu múlẹ̀ tí ẹta ọ̀rẹ́ ìrẹ́nà kò múlẹ̀ rárá ẹ̀rẹ́ ẹnẹ́mìrẹ̀ wọn ní yẹn túnmọ̀ àbàwọ́ kẹ́ni ọ̀yẹ́bẹ̀ ọ̀yẹ́bẹ̀ oríṣi ìjẹ̀tẹ̀ oríṣi ẹ̀tẹ̀ kama ya léèkú ìjẹ̀lá lè wọ̀tọ̀ tọ́ni ààna nǹkan ọ́ mórí ọ̀nà ọ̀ta ọ́ mẹ́fẹ́rẹ́ ọ́ nọ́tà ààna kúmìlú kòmúrìwé were rẹ̀ àkókò wíìrẹ́ alkursi aga n'aka ụbanye omori ịnị ma ọlụgo omori ọrị naanị ọrịa magọ nọ ni ọrịa mehọ nọ anya ka ụbanye omori ọrịa magọ onye omori nọ n'anyị enyi then ilé fi yan náà dáàbò ní àdáàrà وكان عرشه على الماء هذا سمو يناي لسي والله فوق فوق كل مخلوقاته فوق عرشه لمره دون كنا ايضاي اكب بلا رشان umori onye hu exist ina kanisa na ko muri oto domuri mai zuwa bisa nan o mahimba, bisa mahimba, idan su zama himba dan yi kursi omuri idan su kursi dan yi yi idan su yi dan ya lalace omuri domuri ne ya kebe ba lalace wani jalla wa ala wata wani na sai zo al'ulu omuri omuri mai ba ya ba bisa na ikomuri oto agoka oluwo omuri anyị uluwu zaad ọ na-ejuwa na ndụ kọ na ya kebebe abịa ala abịa ya kebebe abịa anyị nanyi uluwu zaad uluwu shaani fi kulubi ibadihi mumini anyị adịna eke edowe omori anyị wee nna anyị gbanye n'ọlọdaya omori lórí ka ụbọchị nọsọ ndaya omori wannan zan ọzọ na banyu wannan zan na banyu anya zan na kemgbe banyu wa mori gboro common inni ẹ wọ́n dúró kọ́ ọ̀nà ẹ̀ mọ́ because ẹ dúkà ọgbà ìsìn màálù gbó mori ụnọ mori ẹ̀ nìwọ̀n ni so anyi anyị na ini ayẹ́sì náà ike ẹ̀dọ́ Olu anyị olúwa olúwo zaad ọmọrí ọ̀nà wọ́ta olúwa nfa aka baabi sama sama sama sama na aka baabi aka baabi alukursi àti ìyẹn náà ìrètò àti alárèsè náà ìrètò akẹ́bẹ̀ bá nàbà kékeré náà ìka sàmà yà líkù bí jẹ láàlẹ́ wọ́n tó ní. ọ̀sẹ̀ méjì wá ní òkúlù máa ń hàtọ̀rọ̀ sí báálẹ̀ wọ́láhù bíkẹ́ láàfin láàlẹ́. ọ̀nà náà enyi enyi abakido diwe na anyị nyika anya na dakida weka abisa wana sati no muri imanu bil fana ka omuri ra sati ne sa muri ime ato anu muri onna ina abisa agwa abisa sa muri were muri na jiwe nwan bodore kasifu muri ona mikomori ire muri yore al ali al aliyu muri anane banaika uluwan uluwu zat wa uluwu shan al ali al qadir subhanahu wa ta'ala sifu muri wẹ́ẹ́rí síbò mórí ọ̀yán ọ̀rẹ́ rẹ̀ nánà ni alẹ́ olóòwò dẹ̀sáǹtì ní ti juwọ́ mórí anyị anyọ́ nke juwọ́ ihe mórí ọ̀bẹ mórí bàbẹ mórí èkì bẹ min gẹ́ẹ̀lì ta déèlì wàlá takiyifin wàlá tamfili wàlá tashbihin ẹ bọ̀rọ̀ ká omórí ka akọ̀wàjá à ọdún mẹ́ta tashbihin sáyẹ́nsì ṣòro ni because omuli onyi silva anyi sifa zatiya nanyi sifa fiiliya sifa zat anaka asamu omuli ure daka huwesamin albasar omuli yo ere albasir al'ilim omuli yo ye al'alim nanyi sifa agụ koro no muri ha me onyi nọ sigo a na nti na o no muri ti na kan omuri onto na onto sallallahu sallam oka omuri we ti we ila hora ho yin bangu uduni bangu ni sama na ka o ya niile o meji ya. kama yaliku bi jalalihi wa sultani yẹ àmì èjì rẹ lè jì rẹ ọ̀rẹ́ kan kó bá yín mu lè jì rẹ rẹ òmórí òun lè jì rẹ ó bẹ̀ dọ̀dọ̀ tán. àrìkìmọ̀jì òmórí rẹ jẹ́ ọjà àrọ́bù kan mẹ́lẹ́kú sọ́fà sọ́fà òmórí rẹ ọmọ rẹ yẹ sọmi síbà bẹ́ẹ̀lì. anamina imam malik ndeka كيف أمري ما يستوى على عرش ضحك عليه عدم استواء معلوم والكيف مجهول وإيمان به واجب سؤال أنه بدعة فإذا نايك أمري Oh, yeah, President Arajan. Ah, yeah, South. man. Mani kaka ni gawo ah, yeah, South. you are na an army ya South you, sila. Wazaye. Oh, Kumadua dao Kumuri, ya South and the Woman, dog, alal arti. Kumani dao waji gawi. the utinan bidi hawa kuwamu. Ina mono bin. Hey, mamu walikoni yake na mani kaka umusálàmù tuntun musallar sálàmù ọmọnìkà rọ̀bí a ibn abdulrahman arọ̀hó imáàmù maliki ọ̀nà mara ìka yóò sílẹ̀lẹ́n kò mórí bá abẹ́ ọ̀bí bá abẹ́ ní uwe kùrí kò mórí bá náà bẹ́ẹ̀ fọ́nmúnẹ́lẹ́rẹ̀ jẹ́ àǹdà òkúdìẹ̀ láwọn dọ̀ kàrẹ́ sámẹ́ kama yaliku bi jalalihi wa sultani umar kizana ye kuje jawnon o man a bukona or wa mu kuru je ko kare wa do ye biye de du ama yanu am o ka bonu ame na rudan izure ene ka ame eno ama Wa وإلى الله ترجع الأمور كما أعبر بين بين مناف عن دمري أعبر بين is going back to money abakoye no amen abayinze no amen abani to reported to omuli to na ọdaala agbọdọ ere ka yi na igbe ti yọ imi onye na-aka ido omori ihe e ọnwụrụ abụrụ ẹ̀rọ̀rọ̀ náà kàílò ọ̀wọ̀n náà dọ́ọ̀tà sí ọ̀nà wẹ́lẹ̀ lọ jùjọ òmùr na náà àṣírà ẹni na ti dẹni kò na náà dọ́ọ̀rọ̀ rẹ̀ ọmọdé kì sálbà ní ìṣòro bíìlà bani isra'il ani ẹwọ dùnmọ yẹn náà ẹni ẹni aka agọdọ ẹni ọwọ àti àìbani isra'il na ìsì kàkàm àtẹyìn ahùn mi ààyè ti báyìí nà. ee àti yẹ omori yẹn ọrọ wọn nílẹ ìwé tiwa ẹni mò ń jíjẹ ìrírì yìí tọmọdọba nẹbi musa tọmọdọba nẹbi isa ẹni náà dan ne dawo dai kai ka rike na yi mai umurika wallahi wa man yubaddil ni'matallahi ala dona ka otro da dini mo muri da so mo muri ame ala ka we like ó di yúùsù dára tó òmórí ọ̀sẹ̀ ní ìmọ̀ ọ́ ní ìmọ̀ tó islam kó àmà ẹ̀kọ́nà lórí káwíìsì dára tó àkómórí ọ̀sẹ̀ tẹ́wọ̀n kọ̀ọ̀yìn láàbẹ̀yà wẹ́lùmọ̀ ẹ̀kọ́ mórí ẹ̀ka ó káwó kẹ́nu wà sí mi àkómórí ọ̀sẹ̀ wọn rò kéré àná ẹ̀kọ́ lórí ọ̀pẹ̀kì ó wá sí ìmọ̀ ẹ̀kẹ́ lọ́sẹ̀ mọ̀ ẹ̀dá like ó wà láti ní cleverness ọ̀rẹ́dẹ̀ pọ́dọ̀ sókè ọ̀rẹ́dẹ̀ kọ́tà ẹ̀tẹ́ àkómórí ọ̀sẹ̀ lọ́la ó wà kó nùmórí àwọ̀ lọ́wọ́ àyà zóòrè ọ̀dọ́ àdúgbò yìí nùmórí yìí. ka ụkpụrụ ju kéènù rẹ̀ kó wá sẹ́mi. àbíká ìyàwó N'ime ní na ní omori ọtí nùkú jiri wa wà wọ́ and navy over seventy and navy ẹ̀ náà tó wọn yẹn náà nà bẹ́ẹ̀ ní ìbáni sọ̀rọ̀ yìí wà hùwà àbẹ́ẹ̀ ní ọmọdé kọlọ tó àná ẹ̀ka ní ìmọ̀nà mẹ́ọ́ ọ̀sọ́ lọ́dọ̀ rẹ̀ tó ní bá di máa jẹ àtú ọ̀rẹ́ wọn náà kí ní ìmọ̀dé òwe jọ ìbáda mi bá di máa jẹ àtú hàzìhì ní ìmá fẹ́ fadaddar omori ṣedido lagos omori subana wataala a nínú òyò ìdírẹ́ra ẹgbùnmà ẹ̀rí kọmọrí gọbúrò yìí gọbúrò yìí wọláhù ṣedido lagos omori òyà nara yìí kankan نبي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب العليم كاريا منك ما جيبي dimi mayamban yana hene emono go emono wuyana ono oyana ika ojo de wori umuri subhanahu wa ta'ala doka zuyina lil ladina kafaru hayatu dunya omori ke honon onora mobi don beauty go ayane don mielo don don kojire nobi kafiri no one wéèrè wa ẹ̀yìn dé ìsìkẹ́nìm ẹ̀rọ àrísá dérè òun dérè àyín ní lóòrán dẹ́ni ọ̀rísà ìdọ̀rí rẹ̀ ẹni abdulligbas wọlfaroj ẹni wọ́ríhí ètò àjọyìlá sọ́ọ̀rì àti ọ̀ríhí ọ̀dá káwùrì ọmọdún náà ọ̀tọ́ àlàkà àbẹ́ ọ̀nà nílé lórí ní ihe ọ̀nà na ọ̀nà ọ̀mọ́rí ìkáfìrí mi kéé ní ewé kíta òrùka àmì ní ọ̀nà kẹ́nà ọ̀nà ògbó ní àkó ẹ̀hánà ní ìwà ọ̀rọ̀ sẹ́ni kó àfẹ́mì wọ̀yá sọ̀rọ̀ náà ya ده يعمل فيها ومولك إن الذين أجرموا كانوا من الذين آمنوا يذهبون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فاكهين فإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسل عليهم بل فاليوم الذين آمنوا من الكفار يدعون على الأرائك ينظرون هل ذوب الكفار ما كانوا يفعلون أمركنا الذين أجرموا إنهم يوم

dáàsù anyị were, anyị ịnyọnya anyị. n'ihidan anyị ụjọ na traus ụjọ na ọna traus neta na hausa dọdelere adịghị akwọ n'ọnụ ìyàrá ìyàwó náírà ẹ̀rẹ́ ni sáàmì ọ́ kò ní ìyẹn ní nẹ́sọ̀ tó kó nínú ìlúdọ̀ náà ẹ̀ yà ni bẹ́ẹ̀ kọ́ tó gbọ́ ẹ̀ báyìí kí ìkẹ́mọ́ tó lò ní káàbùrì èmìrí kí ní ìrìn dè é kó wọlé nínú náà sọ kúrẹ́ ká dàbá ká yá sádà tó àkúsà làwọ̀ rẹ̀. ìjọ́nu rẹ̀ ò ká yín nà kókó. emere ka ọ wepere ee ke ma na ina ihe onimi ha nwụ yàrá ni mi yìí nani ojú kẹsàn án dọ́mà nùgúrẹ́ ni na wéèrè zọ́ni ojú lẹ́ka kọ́lá tọ́lọ̀ lọ́wọ́ ọ̀nà ọ̀nọ́nù lọ́sà

ìyẹn ní mìíràn ìdọ́nù ìmìíràn rẹ̀ hu ọ́nù ẹ̀mọ́nyẹ́kẹ̀ ìhu ọ́nù ẹ̀mọ́kátà hu ọ́nù àbílàlá ìmọ̀nyí hu ọ́nù. ìdọ́nù ìdọ́nù àkùkẹ́ ìmìíràn rẹ̀ hu ọ́nù kọ́sùmá wà ọ̀bá náà nyílẹ̀ ẹ̀ ẹ̀ máa yọ̀pá mọ̀ ọ̀bá náà yọ̀pá ọ̀bá náà yọ̀pá ọ̀kọ̀ náà ele kama nada ya meusia tano mina alladhina amanu yadhaku eme ile ukenede susia odarujia odawarujia jeje eh wale wala isabu sabe odarewa wa idha amaru bihi yataqamalun wa faraude mujia ana faraude juni yataqamalun dere ajuto ngere ya meusia ya kuta na idan mono ya yake fa ya ko mu ya alhamdulillah yara ya fa no ajin Allah farau do ni moto da ruo banya so ana hi toyota ai toyota wahala anyi toyota nya no ina da ko da kitimi ja ko do ile si mi da ile ndo ya han ya ha ni no ni me ni tuman ẹ̀bùn sí kàáwó ẹ̀rẹ́ àbẹ̀rẹ̀ wúlòkò ní yàtàkọ̀ ọmọdún wọ́n ìlà ń kọ́lá wọ ilẹ̀ àhálí ìjẹ́ ìrẹ́ mẹ́rin mẹ́rin tó a ní ìdẹ̀ ní ìkọlọ̀bù vàkìhì dẹ̀ yíká ìpákẹ̀ àyíká ìpákẹ̀ object origin theory like ọ̀nà object of reading ẹ̀hún ní kẹ́nà kọ́ ẹ̀sìn sí àmìlà ẹ̀dẹ́ ìkú rẹ̀ ọ̀tọ́ ìkà ẹ̀rọ nínú lọ́ọ̀lọ́ náà wọ́n ní wọ́n dáa fẹ́ ẹ̀ńjọ́ ya ní kẹ́nà ẹ̀mú kó mú ní ya.

mụrụ na ọrụ ebe na were wikwenye ugboro ya ndị n'ide ahụ na ụmụ ya na-ekele ndị aka ụjọ ndọka ahụ enwezi anyị jeme ka ụwa ya nwụ n'ehe ihe ọwe ya nọ nke agụwa ata anyị n'ehe prọfọ aka ụdị ebe ndị ihe ihe nọ ọdụ n'ehe kaasa meke ani kan na wen ne ri yo e jami a pipo wa na na nwuro a ana ka ama nzo na enweghị wen nan wa e all the time he with you ba ni he me to na na be ri pa no na ko wo te no no na ona ona ona jiri blake anyị ihe ndị inyom si aka ha nụ ama ka ya ahịrụ ya okpori ya ọrọ ee ịna ha ụlọ anyị ladọọlụ na-eke ọnụ ya ee na-eta ihe ha ọmọríkà ẹ̀ ọ̀nà àbẹ́ta wọ́n ẹni rí ndị ọrụ dị n'ime ndị ere ere ee ma e na nwe ne na ụlọ he ọmọ ya kwada ba e ma la fi nyasi ama ni ja he ee ma ne mani ka ne ne bi ikwo nara ba ime tọka m na na abalị wa ọtọ na arịọ ala laila ilala ya ko Ọniri e, ike ọnọdụ na ọnwụ na na ịka ikeri iwe na ịlọ okohuwe na ịlọ iko nturuwe ohu n'ịcha ka abụ iwe ime abụ abụọ láàrin ẹgbẹ̀gbẹ̀ ọ̀rọ̀ ọmọ ẹ̀rẹ́ ẹ̀rọ ìjọ ilé ní olólèsí bẹ́ẹ̀ hù gẹ̀rí wàhálà gbé ìyá sọ́lá òmúrí ẹ̀rọ agbọ́dọ̀ mórí kí ẹ̀wọ̀n kí ẹ̀mà omori ka wọ́n yà sọ̀rọ̀ na mí na lẹ́sí na ámànú bẹ́ẹ̀ ni yà sí ilé ẹ̀mì sí àgúkà ń jẹ́ ìjẹ́ ní ní yíṣe ẹ́ ẹni yíṣe yíṣe bẹ́ẹ̀ mi ò sí yá tọ́ àwọn ọmọ oṣù ká jìnnà ilé ìrìn àjọ ọwọ́ kálẹ̀ tẹ̀lé ẹ̀rọ ẹ̀rọ. aka da iwe ikwe nọ ka a da iwe nwa azụ ụlọ azụ ụlọ gbanye nwunye tebụl ọ na be ahụ ọla ịba da iwe nwunye rape ní ìdọ́lọ́gbà ní kò náà ní débi àdé àmà ẹ̀ka àdé àlẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ bíẹ́ òun náà kẹ́ yìí dánù lọ́wọ́ mọ̀kọ́ ṣọ́ọ̀kùnmọ́ nǹkan náà kò lè yẹ́ ẹ̀kú ẹ̀yìn ọgbọ́n náà mẹ́ ìdá ẹ̀rọ náà mẹ́ yẹ́ ní ìdá ní fáàmù. ebi yẹn wọlẹ́bí na tọ́kọ̀ ọgbọ̀n kọ́hún yọ̀ọ̀mọ̀lì kìyàmà òun mọ̀lì kẹlẹ́ náà kẹ́ ẹ̀dọ́ tako na ẹni ẹwọn yóò mori ẹni ẹba yà kẹwẹ bẹẹ ní ìdánikù sílẹ ẹni ọdún máa ní àná ọgbà na bọ àfọ àwọn yóò mori kẹnẹ àwọn yóò mori kẹnẹ ọba àjọra yà kẹwẹ bá ẹkú ìdánikù. Bẹ́ẹ̀ni sọ́sà because àbẹ́ẹ̀ náà mo lè ló ka ń jẹ́ ẹnu náà mọ̀ wo annasu tọ̀mọ́ awúdì àkọ́ náà ayé ní èdè ìsàkóró ọ̀ẹ́kẹ́ ọ̀rẹ́ ẹ̀rọ àyẹ́ thousand to eighty million ẹ̀hún mílíọ̀n dẹ̀ ẹ̀hún ní bílíọ̀n lẹ́yìn tẹ́sí ẹ̀hún ní àárín ìgbà yẹn tẹ̀mẹ̀ kó yáyí tẹ́sí yan náà yáyí tẹ́sí ìbòsí tùdẹ̀ rẹ̀ hàn ìgbà yẹn náà. ya adárin gbèrè ní ìṣàlọ́ òmúlò àmẹ́dò orí àbáyà náà ya ìmọ̀ ìdárin bẹ̀rẹ̀ yẹn náà ìrírí yóò pàdé ìbá lóyún náà ẹni. bàbá àwọ̀ ya kó múrí àwọ̀ ẹnu eré ọ̀dọ́ olóje ìwọ̀n òwúwa kí ẹ fi ẹ̀bẹ̀ àwọ́fá sísá òkú ṣọ́ọ̀kú olè yé ní ìdáhùn èwo ní ìdánwò orí ìnáwó yóò ní ìdáhùn sí ìyẹn náà wọ́n á nyẹ́kọ̀ọ́ fáànà ìdá àwá ìtọ́ ní àríyé nìjà òní àrífà ọ̀yá mi sí ya náà kọ́ ẹ̀hún dé ẹ̀yá mi sí ya káàkiri ẹ̀yẹ ẹ̀dùnú mẹ́ta alájẹ ní ọ̀wọ̀ <laughs> ní ọjà ẹ̀rọ sọ̀rọ̀ ẹ̀yẹ ní ẹ̀hún mẹ́ta èyí eré yìí àná má kàwé àwọ̀. ya ka kere moto kere moto di ẹ̀rí tọ moto ya yi fún gbọ́nà ní dùgbòrò ya inú wa ọ̀nà anyi moto wọ̀wọ̀wọ̀ inú wa ọ̀nà nìyẹn abánu náà sọ̀rọ̀ akọ yẹn lẹ́nu moto wọ̀wọ̀wọ̀ ẹ̀ bá ọmọnù kọ́ rẹ̀ inú wọn nọ nù kẹ́hìn ẹ̀ wọ́n kí inú wa ọ̀nà àǹdí mọ̀ àìrẹ̀ ní ewé ilé ìlú mọ́tà rẹ̀ ìṣàlá ọdún ẹ̀yìn bí àfihàn dá wa ẹ̀yìn ọdún náà bá àwọn ọ̀rọ̀ náà ìkọ́ na tí a ń dọ́nà rẹ̀ wá ní. dáìkọ̀ ní ẹni ayẹ náà mọ̀ni mìíràn kọ́ ọ̀bí yín náà èyí mọ́tò ọmọ mi náà ìka ajé ajé grade one ọlọ́sàn olèdí na tọ́kọ̀kọ̀ kọ́wọ́ yọmọ ìkìyàmà ẹ̀yẹ́ lápá ẹni àyàkẹ́ ìbẹ́ ni yọmọ ìkìyàmà ọ̀nàwó ya ìwò láni ìjá àrísí lọ́sùn mọ́tò ìbí ní ẹgbẹ́ ìjọ rẹ̀ pàlì yọmọ ìlẹ̀dí na àmánú nínú ìkúgbárì ẹ̀yẹ́nà dọ́wọ́ mẹ́rin náà kí sọ́yìn. èyí ká kí ìwé láàbọ̀ kọ́ ẹ̀hún ọ̀rọ̀ wọn náà yẹn ní lédè yìí bẹ́ẹ̀ ẹ̀yìn ọba rẹ̀ máa kọ ọjọ́ wérí níbi ìkejì ọ̀yìnẹ́wé ìwẹ̀ ìnáwó wérí ìdíyẹ́dọ̀ ojú ọmọ ẹ̀ ọ̀yìnẹ́wé ìwẹ̀ ìnáwó lọ́tí yóò wọ̀ kíyàmà pẹ̀lú ọmọ lẹ́yìn náà amọ́nà ilẹ̀ kò bá rí ẹ̀dọ̀ ọkú ẹ̀ẹ́nà ìka ẹ̀ẹ́dọ̀ oyún wọ̀ yìí lẹ́rẹ́ ní kájí ìlú yìí ẹ̀yìn èrè èèyàn kẹ́nẹ̀ alọ́lá àárọ̀ ìlú ọ̀gbẹ̀rẹ̀ òmùrìkìlà ẹ̀kẹ́ máa ń tẹ̀lé wọn ta kó dín ẹ̀lẹ́yìn ọ̀rọ̀ dẹ̀ wá bẹ́ẹ̀ mọ́tò yóò dé ká àlùsùn ìbẹ̀rù kò fọ́ àrùn máa kẹ́ni ẹ̀dá lóko ina yi wani da ya ga mun da ya zuwa da halittu mu bai ku fa da makan ya zalu ara o yana kawo ko ra ara ara ko ya ke da mana yin ene din maro ya ne إنا وجدنا موعدنا ربنا حقا فهل وجدنا موعد ربكم حقا فأذن مؤذن بينهم أن لا نتبع هذا الكافرين daga yẹ́lẹ̀ ẹ̀sọ́nà mọ́rí kakọ́nà tẹ́ ní tẹ́rí yóò ìtù ọkẹ̀rẹ̀ rọrùn ẹ̀hẹ́ òun látọ̀ náà lórí ìtù ọkẹ̀rẹ̀ rọrùn ní dáadọ́ráhé ka ilé òun náà kẹ́mẹ̀ ní dáadé ọdọ́là dáka lánà tó láàlẹ̀ kàbírí lánà náà mẹ́wàá ní ọmọ bá akókò náà rẹ̀ fẹ́rẹ̀ wà fún ọkọ̀ yóò sí ní mọ́ ìnáwó والله يرزق من يشاء بغير حساب ọmọdé ṣùgbọ́n ọ̀tàálá ọ̀nà àmìlé ìrólé òde yìí bèbè ìròyìn sáà ọmọdé ọmọ sí ilé kẹrẹ ọgbọ̀n ọmọdé ọmọ tàà mọ̀ kan tọ́bí ilé ọ̀hà àkúdọ̀ ọ̀tẹ̀ kákàtà ọgọ́gbé máa fẹ́ ní wọ́n tọrọ náírà ọdún máa fẹ́ ní wọ́n tọrọ náírà wọ ẹ̀yìn òyìn ìrìnà ya na eke nọ na amụ nọ nụ amụ nọ na naanị mmadụ gbanye ha bẹẹ ẹ jẹ kẹrì bẹẹ kàrí náà wọn wọn òmùnì ọ̀nà òmùnì ọ̀nà àti ìdè yẹ̀rọ sẹ́mi gbẹ̀gbẹ́ yìí rẹ̀ dáa ọ̀n tó òmùnì ọ̀nà àmì ìrà kẹ́nẹ́ sàhábì ní ọ̀nà àmì ìrà kẹ́nẹ́ arẹ́kọ̀ọ́ tábìlì ní ọ̀nà àmì ìrà kẹ́nẹ́. wọ́n ìjà abẹ́ náà rọ̀ta dẹ́wọ́n àyẹ́dọ́ lórí omi ìyàgò pẹ̀lú àárẹ̀ ọ̀gá. a ń kọ́ lọ́mù kàfẹ́ ìyẹn ń kúnyẹ́ wẹ́wẹ́ mi lẹ́wọ̀n àdó nánà ọkà bọ́ọ̀lù náà rọ̀ mùta ẹ̀ẹ́dì náà kó ẹ̀nẹ́ ẹ̀kọ́ yẹn mẹ́rọ ọ̀gá nílé ìdáni dé rere abọ́lọ̀ bá yín náà náà ike òkú ìmọ̀lú ẹ̀ ana ike ẹ̀dẹ̀ yóò mọ̀lú ẹ̀yẹ̀ wọn wala mọ̀lú wà láàyè ní yẹ kẹ́ nílò ní àná wọ́tí wọn ẹ̀lú dábàá kàwé àgbà. ẹni yẹ kẹ́ ní. wẹ́ẹ́rẹ́ àmà ẹ̀ wẹ́ẹ́ na náà wíná lẹ́rìí náà amẹ́nu náà ọ̀ níbi ẹ̀ nílò bí sẹ́rì mi ó ní ìdìkàmísẹ́rì mi náà nọ dai kawo na ziyara ka kwani amin annabi aka afatanura annabi aka afatanura ọ̀rẹ̀ntẹ́nura àdọ́nà àtọwọ́ nàwẹ́ àwọn yẹlẹ ẹwọn náà náà kẹta wà lọ ọmọ ló bá nyẹ ẹ wọn akẹkọọ ló bá nyẹ ẹsẹlẹ ẹwọn àfẹsẹ wọn ọlọmọ ẹni ní wíwí ìjọba nyà wọ́n ẹ jẹ́ hapọ̀ ẹ dọ́rọ̀ bá nyẹ ní ọlọ́bọ̀ yẹn á ní sùn báyìí níjọba di gọọmenti àti kọlẹ́jì kìí jà ọmọ yẹn kìí náà pẹ̀lú fóònù jáde ojú ọ̀nà tó kìí fóònù tó dọ̀ jíjẹ. ìzọkùnlọ́hẹ́ ìzọkùnlọ́hẹ́ ọ̀nà ọ̀dà àbọ̀lù bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ ní sọ́kùnlọ́hẹ́ ọ̀kà díjà náà kọ́ hẹ̀ àwọn náà dá ọtí mọ́tò báyìí kékeré ìjọba mi mọ́tò náà fẹ́ rere ìjọ wọn ní wọ́n yí lọ wó nínú wọn náà kìí àbújọ náà olúwe dé anyị gakwara n'ekpere akwara na ọga ịsa ka obere ala ijere bụ anya azịnịrị afọ ọlọ́wọ́ anyị nyere dịka ọlọ́tìye ẹnẹfẹ́ wa dọ́tẹ̀ ọ̀rọ̀ ìkọ́ni ẹ̀ ti jọ tẹ̀ ẹ́ hẹ̀ ní. ọ̀rọ̀ wọn ló ti gbà ló ti ẹ̀ máa nà ọ̀dọ́ ẹgbẹ́ lẹ́gbọ́ ìlú àgbọ̀. wọ̀tá ń kọ́tọ́ náà yàn ká lórí ti ẹ̀wọ̀n tẹ̀lé kúlìkì lóṣù bí ìjẹ́wọ̀n ní ìdí ti wù mí wọ́n á nìkó bí ìjẹ́wọ̀n ní ẹ̀mọ́ ọ̀nà àrígbórí àgbẹ̀ náà dika yìí ká ẹ̀hẹ́ daka ahụ oge oge na nwụchi kuzgo ahịa nụ wọn wọn akpọnyẹ nkọ aka ọsẹ wọn ẹwọ bi ní òwú ọdọ wa sí wọn náà dáa náà ọbẹ dáa náà kẹkẹrẹ yìí ọlọba ní oṣù lóòtù déwù kẹmà ẹnu dáa bọọlù akọ ọfẹ kìdá ẹnu dáa kó òyìn ìbùtù àgbà ọkọ ọrẹ ọ náà akọdá ka ọsẹ ní ojú ìlú oṣù lọ nyàlẹ. dàgbé kú ẹ má ni mi wáyé inú sí ayé ẹ̀kí ẹ̀yìn ọ̀ ẹ̀yìn movement gbogbo ọtí ẹ̀rí ẹ̀dí ẹ̀ka dey strike dey strike àwọn àárín ẹ̀rẹ̀ òkú.

àmì àwọn ọ̀rọ̀ olóṣèlú ọ̀sán ẹ̀rọ kò tó lè jọ ní gbogbo tó ń dín ara ìjọba bá ní àwọn tó ká ayé náà àwọn ọ̀sán náà wọ́n wọ́n yìí lọ́tọ̀ wọ́n ká ẹ̀wà alákẹ̀wọ̀n orí àgbẹ̀. ọmọlóṣù wọn náà tàn án kánà nínú sùn mẹ́ta wà ìdàtàn fàbà àtàlùmọ́. فبعث الله النبيين مبشرين ومنذرين قل كان الناس أمة واحدة àwọn oríkọ̀ náà ààrẹ ní ọmọọ̀tàn wáhìdà ààrẹ ní ìdàgbọ̀nyá ààrẹ ní abẹ́ni ìdí ìràgbọ̀nyá ẹ̀dẹ́ ìgbàyí dáàbẹ́ni dáìka òmóríkẹ́ náà fọ́ọ̀lá bí àhẹ̀kẹ́ abdullahi ibn abbas radiyallahu anhu ma ọgá كان بني آدم أو كان بين آدم والنور أنا كده ما هنا تاني النبي آدم ولا النبي نور أم المتوى النبي آدم فيه ده النبي نور كده أوك أني عشرة قرون أني 10 centuries century ẹ̀yà ọ̀dọ́ one hundred years seventeen century àwọn. ọkà for good one thousand years àzẹ́yìn ní àbálà bẹ́ńbẹ́ náà ìgbóngbó ní tẹ́sí tọ̀hídì كلهم على شريعة من الحق دع بني إلى شريعة مهمة bẹ́ẹ̀ ahẹ̀kọ́ múlí tẹ́lẹ́fẹ́ ẹ̀dá pàkàlàkó dáre ní ìlànà gẹ̀mí ní lẹ́rẹ̀ àwọn ọ̀rẹ́ mọ́ná lẹ́rẹ̀ ní gbá ẹ̀kọ́ ní lẹ́rẹ̀ ní ahẹ̀kọ́ múlí bàbá àtàlọ́hù nàbì yìí ná mo bá ṣeré lọ́wọ́ mú rọ́kò pẹ̀tẹ́ àníbi ní kí n nẹ̀bá àkàrọ̀nà dẹ́n nílé ṣe ń gbé ayé ní yẹ̀lá so anamọ̀dúró ka káàna náà tó ó mọ̀tàn wáyédá bàbá àfàlọ́hù nàbí yìí na wọ́n ṣe rí ọmọ ìdúrí àní alìmọ̀jáàzù kò hàtù aná ìlẹ́nu aná ìka àgbẹ̀rẹ̀ náà fẹ́ fún àbáàzù kan àní káàna náà tó ó mọ̀tàn wáyédá fàkàtàlà kú ana yi lọ alimọkọdara ana kẹwọn náà wọn tún lọ maala bọọlù lóka àkókò ní ẹyìn ní tòwídìí omi ẹ àmọ mẹ ọ̀nà ìṣe ìlú láti kú wọn tó ẹ kẹwàá kọlẹ ẹyìn àkókò fàtọlẹ fún azọnilẹrù dídá àgàyí ẹ kúrò àgàyí lómọdé tó àníbi nílẹ kẹwàá sí ní yẹn ẹlú náà ń kọrọ ẹ lọ bẹ́ẹ̀ bá kọlọ náà ọdún náà kẹta ẹni. ẹ̀nà ẹ̀kẹ́ àmúká wèrè ọmọdé ọmọdé wọn náà tàá lá ọ̀tọ́ ẹ̀yẹ́nẹ́ ni yẹ àkọwẹ́ ń kọ́kọ́ náà ẹ̀ká ọ̀tọ́ annabawa ni yẹ kẹlẹ̀ bá kótó àkọwẹ́ ń kọ́kọ́ ní yẹta ẹni kàwé kúrò àgàyí àlẹ́ kúrò jètò ní ọjà tó mọ́ àdéjúmọ̀ ẹ̀kọ́ ní ibnu abi hatim ọdọwẹta adọwẹ ẹhún ni wí ubayi ibnu kahab ubayi ibnu kahab rọdí ọlọrun anu iná nínú ẹkẹ arúgbó kuranu kékeré inú mo ní mo ní tọlọlá ọlọtọlá aná ìtàkà omoriyi ọtọ níbi dáka níbi onétùbẹyì ibnu kahab lọọkù kuranu bẹ ọwọ ẹni sọ fún ìdí mọtò. Ubay ibn Ka'ab aka mana ka Abdullahi ibn Abbas ba Ubay ibn Ka'ab kai kanu ummatan wahida ẹni ara ní gbóngbó ẹni ìrẹ̀kùnkùn náà kẹ́ni ẹ̀ẹ́sì orígun ara adam hún mọ́nà ìkẹta ara ní àkọwà hún rẹ̀mí àníbi adam dáma ní kọ́ọ̀rọ̀ àníbi adam dákàtà dọ́múrí àkàtà aláàtùrọ̀bíkún aláàtùrọ̀bíkún kọlu bala shahidna an takula yawmal الغافلين علمنا بمريد فترة ففترهم الله يومئذ على الإسلام علمنا بمريد فترة بلا أعبنا يتلف الإسلام كيك إسلام أولنا بني أعبك ولا كامل وأقروا له بالعبودية

ẹ̀ma wọ́n mọ̀ ẹ́bí yà ọ́nà àrùkọ́ àìkẹ́mi ayẹ́rẹ́ ayẹ́rẹ́ máa wọ́n múlẹ̀ náà àrùkọ́ àìkẹ́mi kọ́ ló dáa bá náà káàbí mi ń fi dálà inde ọmọlùkìtọ́ ọ̀ṣọ́ ìdínà ààrẹ ìdíje ìrìyà mílíọ̀nù nìka àǹtà kóódú yọ mọ̀lùkìyàmà ẹ̀yà fẹ́rẹ̀ ọjọ́ yọ mọ̀lùkìyàmà ọwọ́ dọ̀k iná kúnà náà yà gọ̀ọ̀bìnì kárí ẹ̀rọ tí náà ẹ̀rẹ́ nù ní yẹ ẹ̀ka àmà ní kàbá wọ́n ìdí rẹ̀ ara ọrẹ ní kùránù ọwọ́ àjùlọ rẹ̀ ní kùránù dọ́ ẹ̀ka wọ́n زي بن كعب وكانوا أمة واحدة kọ́nà ìka àbẹ́n ní àgbàbẹ́n bẹ́ẹ̀ ni ìrẹ̀ kòkò nyáàdù mùsùlùmí na kúlùhùn láàbẹ́n bẹ́ẹ̀ kò kó wọ́n ní àbẹ́n rẹ̀ tó mà fún omi bá di háza bẹ́ẹ̀ ni ìbànú àgàyí náà rẹ̀ mọ́sán ni lọ́rẹ̀ وأنزل معهم الكتاب بالحق don mori ne ci yi wata bitara ne ka ara ne ka ni ene da yi muri ci wata ana zai mai hanyar yana ọgbẹ́ ìgbòkà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ kan ní mori ta wa an zalama ahumul kitab bil haqq ìjọba ní kúrò gàyí tó mo rí tó nàbí yìí nàrẹ tó ní wọn mọ̀ bọ̀ṣẹ̀rí ẹni wá sí ló nílé yàrá náà kúrò bò wọ́n mú lérí bẹ́ẹ̀ ní ẹ kọ̀rọ̀ nà ẹ̀rọ náà ìka ẹ̀ ń kúrò di wọ́n á ń zọlá má àwọn ọmọ ìkíkà rẹ̀ tó mo rí àbá níbi iná náà tó àrẹ àbọ̀tọ́ náà tó àdé ìṣúwé àrẹ ẹni àrá ká ẹ̀ lójú ìwé ọ̀rọ̀ ọ̀rọ̀ wíṣúlẹ̀ bilhak ti الكتاب ايه انا اي انا اي جنسيه ويكاني آل معرض وظن آل جنسية أنا يكاد وظن جنسية بمعنى تستغرق الكتب السماوية المنزلة عادي وكتب السماوية الكتب هم الكتاب ونوكونا إذا قولوا ملكي كون إذا مقابلهم هم يكالني وأنزل معهم الكتاب بمعنى وأنزل معهم الكتب بالحق بالرأي ليحكم بين الناس فيما اختلفوا فيه هو ان ان دوا مقرر يا يا عندنا يتبنى كمينا عندنا نقلنا أدوا مقررنا وما اختلف فيه ẹ̀rẹ̀ gbọ́nà ìjẹ́lẹ̀ tí ẹ ẹ̀rọ ní mẹ́ẹ̀kẹ́ ìgbẹ̀rí ẹ̀rọ ní máa kò lè ẹ̀wọ̀n ní ẹ̀hà bẹ̀ ní ìlàlẹ̀dí na ọdúnrún ẹ̀rọ mẹ́ẹ̀ká yà ọdún gbogbo na ọdún kìtà wọ́n máa sọ́lọ́fà fi yìí ìhí bẹ̀mí ìrọ̀nà الى الذين اوتوه يعود الى الكتاب ايضا وما اختلف فيه اي ما كان نور لك جل جوه بس حياة دم يبقى لك جوانا الا الذين اوتوه من قبل اي هناك او من بعد ما جاءتهم البينات اي هناك او ده يجوا هناك انواع الكتاب من بعد ما جاءتهم البينات او هناك امر وتعالى ọlọ́run fún àlùbáyé náà ti rẹ albayinat ọ̀nàwé kùránì ọ̀nàwé ọ̀ntúnmùrẹ̀ ọ̀sán àtúwẹ̀ sọ́lọ́láhùn alẹ́gbẹ̀sẹ́lẹ̀ tí mẹ́lẹ̀ mẹ́dọ̀tọ̀ bọ́gùn yánú bẹ́yìn náà bimana hasadan bayna àgọ́ ayọ́pọ̀ òdúdú rí ọmọ ilé ìdí orí gíga ẹ̀ ẹ̀ẹ́dọ́ wẹ́rẹ̀ àwọn mílẹ̀ òdì jẹ́ ìríta ilé tó ó jẹ náà inú kápẹ́ náà ilé ìgbà náà bí ẹ jẹ́ ìdíde rẹ̀ náà wọ́n yíò náà bá pé wá bá wà pé ọkọ̀ ẹ̀dá lóòótọ́ òun náà wọ́n yíya bá wọn mọ́kànlá àbẹ́ wọn náà bí àwọn ìdí yìí dé ìlú ìjọ kàńtẹ́ẹ̀nì ní nàfẹ́rẹ́ ní dé ìlérè gbẹ́kànlẹ́ ní ìjọ ní ìyàwó ní ìlérè àpéjú ọ̀nà ìrọ̀ bọ́jì àpéjú ọ̀nà nàfẹ́rẹ́ ní ìlérè ó dákújẹ́ ìlú lọ́ọ̀rí olókè lánàá wà tó rẹ̀ rẹ̀ àpéjú ọ̀nà ìyá àdáìká àbán ló ń tún rí ọ̀nà rẹ̀ dáa àpéjú ọ̀nà ọgọ́dọ̀ wọn ìjáwé ọkọ̀ ọ̀làmà já àwọn ọmọ ìgbẹ́yìn náà kọlu láàrin àpéjú ọ̀nà lẹ́yìn nan àgókọ́ tó wẹ́ ó dẹ̀rẹ̀ ó dẹ̀ níbẹ̀. So ara ní ìgbẹ́nà òdìdó tí ń wè ìgbẹ́nà àkókò wa rẹ̀ dẹ̀rọ sí ní ìpínlẹ̀ ní Jésù lẹ́mí ẹkùn mi lẹ́rí na kábàrù ní náà hùn kítàbì wọ́n mú ṣòríkì náà mú bàkì náà hàtàtà sí ọmọ ìgbẹ̀yìn náà ẹni máa ń gbúrò ní ilé ìrìnà ẹ̀lẹ́mì káfíríkì iná sọ́rọ̀ mẹ́láìká alòkìtà àbẹ̀lẹ́ ẹ̀lẹ́mì káfíríkì hátàtà tí a mọ̀ ìgbẹ̀yìnà wọ́n wọ́n ló ń tó wọlé tó kòrò ánà yẹn ló ń tó wọlé náà tọ́rọ àwọ̀ inú mọ̀nà ìgbẹ̀dẹ̀gbẹ̀ ẹ̀mí káfíríkì sai sai ku kawo ki biya wannan a gori da tare ya ranar da nan bayan na mai kan da ran har wani man ẹ̀rùn kẹ́kẹ́ ní tí ó rẹ̀ ká ààyí tó rí jẹ́ èrí ààyí ìrẹ́nà jẹ́ èrí ààyí ìrẹ́nà jẹ́ èrí ìjírí ìrẹ́nà tẹ́ tọ́dọ̀ ìjẹ́ òjìdá ní àkèrè ìrẹ́nà ọmọ nǹkan mọ́ ní pé rẹ̀ ẹwọ̀n amúkùn ọmọ náà ti tẹ́ pé bẹ́ẹ̀ ọmọ ní ilé ẹmọ ilé ọ̀nà gbọ́dọ̀ ilẹ̀ ìgbòmúlẹ̀rà mẹ́rin wọn kọ́ ọ̀nà gbọ́dọ̀ mẹ́rin ìgbòmú kí sọ́nà ilẹ̀ ah, ọ̀nà ọ̀bẹ̀dọ̀ ká ọmọrí ti ìjìnlẹ̀ lónà lè jí rẹ àwọn náà kọ́ ẹgbẹ́ kọ́ ẹgbẹ́ wọn fàádà wà ó lẹ́bí na àbánú ẹ̀rẹ́ náà bá ọmọrí tó ṣe lè wá lọ́mà bẹ́ẹ̀ bó bí i ẹ̀rẹ́ náà bá ìjọba gàyí náà àti náà bá bí òkà ẹni ìjọba gàyí náà bó ọmọrí àdà wà bó ọmọrí gà ẹ̀jẹ̀ mi lẹ́mà bẹ́ẹ̀ bó bí i nínú àlhà ìjọba ìkàkà àgàyí náà bẹ́ẹ̀ ní ẹ̀ dèrè ọdọ múri والله يهدي من يشاء إلى صراط مستقيم أمر سبحانه وتعالى أكون أولونا ذنبي جاء قاني لنا ورا وكيكي أولونا ذنبي أني أولونا نمر نمر نمر نمر نمر نمر anyị dị na anị nọ anyị na ndị ka were ụgbọ yi pụta eji aka ọka dị mana ogboni eji aha ntapị ọrụ ịnụmanye ni uwe na anyị nụmọ nọ ha ga-efe fulani ilé ilé ọ̀la dọ́gà yín náà ìjẹ́ ọ̀la abẹ́ anọ́jọ́yì yónú mo lè fi ẹgbẹ́ ní mọ̀ náà nù. àwọn kòmórì kì í dára yín kan tọ́lọ̀ fún. bàbá àtọ̀ lọ́hùn ní bí yìí dáńdọ̀ tẹ̀ níbi náà kókó ayé ìṣẹ̀lá. onímọ̀ ní ibùdó ayé ìṣẹ̀lá òṣèlú ni àtọ̀rọ̀. onímọ̀ ní ibùdó ayé ìṣẹ̀lá òṣèlú gbàgbóra. onímọ̀ ní ibùdó ayé ìṣẹ̀lá òṣèlú ìjìlá. onímọ̀ ní islam sáàrùn kèrè ní kìtàbù ọ̀tún kìtàbù ọ̀tún agókìsẹ́mẹ̀ rámẹ̀wọ́tọ̀ kan the international social farudubu ilàláhì ọ̀rọ̀sọ́lù الرد إلى الله كتاب والرد إلى الرسول سنة àbáni tó mórí ọ̀nà plan àbáni ní omori àbáni ní oúnjẹ omori tó lọ́lá ọ̀lẹ́ ọ̀fẹ́lẹ̀ ọgọ́rọ̀ ọ̀rọ̀ omori ìdọ́ka anzẹ̀rẹ̀ máa hùmù ìkìtẹ́ ọ̀tí máa ná òbẹ́ yìí lùkà bẹ́ka wà anzẹ̀rẹ̀ ìkìtẹ́ ìndẹ̀lẹ̀ ìkúnlá omori òtí ìwé lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ ìjà àná àyíkídọ́rù àlẹ́nẹ́gbẹ̀ẹ́ yìí so wọn àti olùkọ́ wàláni ẹ̀yìn tí ya àbẹ́ àhánkàtó náà ẹ̀yìn ni ẹ̀yìn tí yẹn mẹ́ àìjà yíyá àgáyìn náà ana ge ìlú ọ̀nà jìrì wọn náà ikọ̀ ìlú wọn wọn tí wọn tó lọ rí sọlẹ̀ ọkà ìràkọ́ ànà lọ́wọ́ àgbáyé ọwọ́ àgbà yìí gidi ẹ̀họ́ e òrìhìn gbà tí kẹta seventy three and kùnyà kẹ́nà náà jẹ́nà àbáná wà náà nira dáhùn tó ń ṣe kì í yẹn náà rẹ̀ lọ́kà ẹ̀hìn ana àléhì ma ana àléhì lẹ́yìn wọ̀sáàbì ọ̀nà tó mú yìí náà àbísọ́ tó mú ìwọ̀n ẹ̀fà jẹlẹ̀ ẹ̀ náà ẹ̀mẹ́ kẹ́nẹ́ bẹ́ẹ̀ yọ̀ ìyá ẹ̀nẹ́nẹ́ ẹ̀rẹ́nẹ́ ọ̀nà àgbà òdúró ka ẹ̀rọ náà ń wọ́n tó mọ́rí tó lọ sọ́lá ń wọ́n mi náà kò mọ́rí òṣèré padà ẹni buhari wọ́n tó mọ́rí tó lọ nǹka ẹni àdídẹ́ náà ká gbogbo ẹ̀rọ tọ́lá ọ̀ka náà yọmọ náàmùn náà yọmọ ọ̀ntò mọ̀lítà ẹ̀yẹ imam ibn kasir ọ̀nà rẹ̀ jẹ́bi ọ̀nà rẹ̀ ẹ̀dán kọ́ntò mọ̀lítà lọ́sọ̀ àti nánú àhírò àwọ̀lù lẹ́yọ̀n mọ̀kìyàmá nánú àwọ̀lù náà ti dùkú lẹ́nu jẹ́nà bẹ́ẹ̀ dà án náà wùtò fìtí alọ́mi kọ́bìnà wà òbí náà hùmí bàdé فهدانا الله لما اختلف فيه من الحق بإذنه فهذا اليوم الذي اختلفوا فيه فهدانا الله له فالناس لنا فيه تبع فقدا لليهود وبعد قد للنصارى أبو هريرة رضي حديث عن النبي صلى الله عليه وسلم إن حديث الله إمام بخاري هذا ọdún mi tó yẹ àti ìmọ̀nà àwọn tó mọ̀ ní ẹni ọ̀dọ́ ìmọ̀ lórí náà nù ààrẹ rẹ̀ ọ̀ntọ́ dèrè máa àwọn ẹni ẹwọ́n mọ̀ dèrè máa but àmà ọmọ lè fi ẹ̀yà ọ̀dẹ́rè máa ní ọ̀nà mi but àwọ̀lúwọ̀n náà yẹ ọmọ kìíyà mi. àbá níbi ilẹ̀ àárọ̀ àwọn kọ̀rẹ́ ìní bí àlọ́ àwọn àjẹ́ náà ìjọ ojú kàwé mọ́ ọ̀rọ̀ àwọn àjẹ́ náà ọkà ìlàgbó ń túmọ̀ rí ọ̀rọ̀ bọ́ọ̀ وكان نحن أول الناس دخولا للجنة أيوان طافنا وديعونا الجنة ملم نمرون تو بعيد عنهم اوتوا الكتاب من قبلنا That's why the verse came out, this is Otuwai, Doji, and now this is Otuwai. Asiwiwa, Ataura, Zakura, Injil, and now this is. Ama, ọ̀hán ìsẹ́mẹ̀, wà àtẹ̀yìnà hàn ní bá àti dáìkì ẹ̀yọ́ náà fi hàn rẹ̀ mẹ́lẹ̀. Ama fàhádà náà lọ́hù, omori gbọ́lù ṣe rí lẹ́mà ẹ̀nà àkùrọ̀ káwọ̀ hadith máa jẹ́ ẹ̀rọ kó wáyà máa jẹ́ sàhàdá àtàlọ́hún lámà dọ́là fòfin ṣé o kúrò àrùn hadith ọdún máa jẹ́ ẹ̀rọ náà ṣe kí tó ní àgbẹ̀ náà fún yàn kálẹ̀ rẹ̀ ní ọmọ àlọ́ ẹ̀ ọkà جزاك الله خيرا اما فهدانا الله لما اختلفوا فيه من الحق باذنه ايه القول ايه اقرا القران النصايح ايه لما اختلفوا فيه ان ده اللي عم دوي ان ده اللي عجم يوب ده ها هنا بقى اما انتم هنا كانوا ده lámà lọ́lọ́bù bíi inú wọn náà kàkà ẹ̀mí ẹ̀mẹ́rà ọ̀hánì gbọ́mọlú ọ̀nìkà ẹ̀dọ́ yìí gàgà ni wọn náà dé tọ́kọ́ ọ̀yọ̀ wá min alhaki bi izini lere ilera lere ilera ilana ita bi izini àti ọ̀dọ́ mọ́lì ọkà bá hàn lẹ́lẹ́ ọ̀hún ẹkú ẹnu múlẹ̀ àkàrà ń tó múlẹ̀ àkàrà náà lọ́kùn ìjùmọ̀ ń tó múlẹ̀ àkàrà ọkà ẹ̀ hàn lẹ́lẹ́ ọ̀hún wọ́n rẹ̀ kọ́ wà jẹ́nu náà àlejò sọ́là kò fi ẹni kú ìjùmọ̀ àjẹnu náà wọ́n kẹ́kú ìjùmọ̀ ẹ̀rọ àkàrà yà lọ dómúlẹ̀ wáyà náà lọ́kọ̀ ẹ̀fìlẹ̀ kú ìjùmọ̀ ẹ̀rọ àwọ̀ láìka jẹ́ ní ẹ̀yà mùtà fídíò náà lọ́ntọ́mùlẹ̀ kẹ́ ẹ̀kú yà àjẹnu náà rẹ̀ níhàyè fahadana allah lahu bẹ́ẹ̀ mo ilé oníṣẹ́ ìrìn ẹni kó yà àjẹnu náà فالناس lẹ́nà fi ní tẹ́bọ̀kù dára ní bẹ́ni bá àfẹ́ ìlú tó wúlò àkàrẹ́ rẹ̀ bẹ́ni bá àfẹ́ ilé kú ìjú máa jẹ nìyí fàkọ́dá lọ́kọ́ wẹ̀rù wọ̀ tó wà wẹ̀ sátidé ó lílì àwọn ìfẹ́kù yẹ̀kú bí ọ̀nà wọ̀ bá àdàkọ́dí ń tẹ̀ sọ̀rọ̀ sẹ́rí òwúrẹ́ yìí sunday sunday ẹ̀ nà sọ̀rọ̀ annan to ne an sallallahu alaihi wasallam ne dai na bore da dole o ne sahih bukhari ah Ubay ibn Ka'ab ana adịrị ọrụ ọrụ Qur'an ọntụm sọlọsọlọ onye bụ na-eta ọnụ ka aka were udul Qur'an min arba Imam Buhari dị adịrị ọrụ ntụm rika ịza na Qur'an dị ọnụ ọrụ n'iman سليم سالم مولى ابو عبيد عبد الله بن مسعود معاذ بن جبل ابي بن كعب رضي الله عنهم اجمعين wéèrè ẹ̀nà dúró ń tí ọmọ orí tó lọ sọ́nà mọ́ ọ̀pọ̀ ẹ̀tọ́ ìrànú àyẹ́dùn náà rà ẹni dùn á òtí ìfìtà ọ̀pọ̀ ẹ̀tọ́ ìrànú ọ̀nà rẹ̀ yìí sùn nàgbọ́ ọ̀yá àmì ẹni lọ́wọ́ mùtúrùmọ́nà rà àmì náà gábà ẹ̀ta ẹlẹ́jẹ̀ òkè kéré náà ọ̀ntún mi ọkọ̀ tẹ̀ ràn ọ̀gá ọ̀kọ̀ náà fi ràn ọ̀kọ̀ aka alahumma àgbo ìsìlẹ̀ ọ̀hún náà ó ti sẹ́ múlí kàrẹ́ nù. سعد الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه أنتم ما في مدعاء دوك اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض أنت تحكم بين الناس عالم عالم الغيب إذا كل غير يكو غير إيه أنت تحكم بين الناس بين عبادك فيما كانوا فيه يختلفون فاهدني أو اهدني في رواية في رواية فاهدني لما اختلف فيه بالحق بإذنه إنك تهدي من تشاء إلى صراط مستقيم اللهم ما هي مريد رب جبرائيل هو ملمج هو جبريل وميكائيل أتي ميكائيل وإسرافيل أتي إسرافيل فاطر السماوات والارض يوم من تسمى النتيجه عالم الغيب والشهاده يا يا بدنا يكون عندنا توهين أنت تحكم بين عبادك أوا مقارين إنا كانوا يعلمون إما كانوا فيه يختلفون إن أنا كأني أني كمين أقوى إهديني أمري قايدا بي لما اختلف فيه بالحق بإذنك gáì dá nkọrọ mbẹ bí sẹmẹ ká ààrẹ nínú ẹnìkà yí iná dòṣánà rẹ rà rọ pé ìyọ̀ndé wọn iná kàkà dé mọ́ntẹ́ṣẹ́ àwọ̀ àgókè wá wọ̀rọ̀ ní ìjẹ́ ìlú láti rọ́ọ̀tì mùsàkì náà wọn náà kọ́ حديث عن عيني صحيح مسلم او رمضوري هو عم واقصى راهو تراوي دينا بيوين يوم يوم yẹ́rẹ́ rẹ̀ ká pérò kẹ́nà rò ká ọ̀rọ̀ bẹ̀dúwì هداية برضو كأن القرآن تقول اهدنا صراط المتقين يا قصال اهدنا صراط المتقين وكان يرى رأيك بني إجاهي لرسول إيدو أبنا هنا ندين والنوى ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن شاء الله تعالى يا من جهل المريد ok tafsiru ko ẹni hali ya zuru na ya nọ هل ينظرون إلا أن يأتيهم الله بذلل من الغمام والملائكة أي ما ينظرون شيئا أين ذا الذي يجب أن إلى أن يأتيه الله يوم القيامة أي يوم يأتيه يوم القيامة تقول أنا يكون أنا هنا أنا ما أنا أنا التفاصيل أنا أنكو إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọmọlú sí ajin amẹ́ríkà yanni ẹ̀wọ́nyà inú ramadan ìnira àkàyè tólẹ́tólẹ́tó yìí na torí òwúrì hinta ana jèrè ìwọ́nà ìka yanni òwúrì ọ̀la inú sẹ̀tẹ̀mbà ìnira two thousand and seven ìyàfà kò múlẹ̀ náwó àbí ọ̀yà tó ládánà ìkọ̀ ìnẹ́kú ajin múlẹ̀ ọdọ̀ gàtú